òun náà lọ́ba tó lẹ́tọ̀ọ́ sí ká máa dúpẹ́ fún un lórí àwọn iṣẹ́ eléyìí tó ń ṣe lórí wa ní gbogbo ìgbàkígbà. ìkẹ́gẹ́ kó máa bá anabi wa Muhammad sallallahu alayhi wa sallam anabi tí ọlọ́run rán sí wa láti wá tọ́ wa sọ́nà. So ìka ìgẹ̀ kó máa bá ànábì náà kó máa bá àwọn ará ilé ànábì tí wọ́n nígbàgbọ́ sí ànábì àti gbogbo àwọn tí wọ́n fi dáadáa tẹ̀lé ànábì tó fi dijọ́ gbẹ̀ndàlì kìyàmù gbogbo àwọn olùkọ́ wa ọlọ́run mọ́sàbà wa san wọ́n lẹ́sàn-án olóore àwọn òbí tó bí wa ìdùnnú gbogbo ògbà ọlọ́run dákun jọjà rẹ̀ mọ́sàbà wa ṣe fún wọn. bákan náà àwọn màmú wa láàyè yìí ọlọ́mùsà bá wa dúró tì wọ́n gbogbo àwọn olùkọ́ ní dárúsọ́nà lápapọ̀ ọlọ́run jíjẹ múmu níná lílò ní ìrọ̀rùn ọlọ́run dákun jọ jáde musa máa sí fún wa gbogbo àwa ọmọ akẹ́kọ̀ọ́ àtolùgbọ́ wà gbogbo wa ọlọ́run kò fi wá sí kòńgẹ́ àánú ẹ̀ kó ká láṣeyọrí. برامتي يا rahman rahim pẹ̀lú yọ̀ǹda ọlọ́run a ó tún máa tẹ̀síwájú ní àṣálẹ̀ tèní nínú tírà tí a mọ̀ sí al-mulakhasul ti bàbá wa Fawzan níbi tí a ti ń ṣàlàyé fúnra wa nípa àwọn afikaru tó máa ń wáyé lẹ́yìn ìgbà tí a bá kírun tán a ti bẹ̀rẹ̀ nínú àwọn ètò kọjá nínú ìdánilẹ́kọ̀ọ́ tá a fi ń ṣàlàyé fúnra wa ìpàtàkì àwọn afikaru wọ̀nyí bákan náà kí àwọn afikaru wọ̀nyí kí làwọn nǹkan tí ó súnmọ́ kápẹ́ nítorí ntọ́lọ̀ fi ṣe ní òfin fún wa láti máa ṣe àwọn àbátọ́ka sí bí àwọn mélòó kan bẹ́ẹ̀ ṣùgbọ́n èyí tó jẹ́ kókó jù náà ni wípé láti lè máa jẹ́ ìṣàtúnṣe àwọn nǹkan tó kù díẹ̀ kàtó nínú àwọn èyí tó ọ̀ràn ọ̀ràn yẹn bákan náà a ti ṣàlàyé ṣáájú wípé àwọn àfikàrù wọ̀nyí ó gbúdọ̀ máa wáyé ní ìbámu sí bí òfin ẹ̀sìn wa bó sì gbé wa kó má lọ jẹ́ ìtẹ̀yàn kan dáhùn lọ́tọ̀ lọ́wọ́ ara ẹ̀ torí pé lẹ́nìí oríṣiríṣi là nígbà tó tiẹ̀ jẹ́ sí wípé wọ́n ti bá wọnú ìrun kí làwọn nǹkan tí ò tún lè máa ṣẹlẹ̀. a wà lóde kan lánàá bá a ti kúrò ń bí agbábẹ́ lọ. ọkọ àtìyàwó tá àti ìmá tí wọn àti ìsẹ́ ákídùn nìkan èyí tó gbajúmọ̀ tẹ́ ti máa rí náà ni o wọ́n bá lọ́kọ àtìyàwó jòkó tira wọn ìwọ náà ni ti ń sọ fún bàbá tí wọ́n jẹ́ gẹ́gẹ́ bí ìmáàmù àgbà tí wọ́n wà ń bẹ̀ yìí pé tó bá lọ jẹ́ sí pé ọkọ àtìyàwó jòkó tira wọn bí mo sì ń jáde mo ń lọlé náà nìyẹn àwọn tá a jọ lọ jẹ́rìí mi bí mo tó bá lọ jẹ́ sí pé ọkọ àtìyàwó tá àti tẹ̀ tí ì so wọ́n pọ̀ wọ́n bá lọ jòkó tira wọn ní àwùjọ tá a wà yìí èmi ó sì jáde kúrò nínú ọ́ọ̀lù tá a wà yìí ńlọ lẹ́nu èyí wọ́n ní sojú èmi wọ́n máa fún mi ròyìn bẹ́ẹ̀ ni. níbi tí a bá ti ní agbára ká sọ̀rọ̀ ká fi ìdìde wa ṣerú àwọn nǹkan bẹ́ẹ̀ kò sábà kò síbi kò sí tó burú ni ká má ṣe. torí pé àwọn tó wà ń bẹ̀ àwọn wò ó pé ah bí wọ́n ti náà wọn ṣe rárá o ah, èyí tó bá yẹ ká sọ̀rọ̀ ah kúkú wá bẹ̀bẹ̀ fún wípé ẹ pè wá lóde ibi ilé kéwúta ilé kéwúta àjòkó ti gan ti ó ti tó wa gbèlè kọ́ ayé sí pé ńgbà bá wá pè wá lóde kọ́ ayé sí pé owó tí wọ́n fún wa ń bẹ̀ á kò àìní dúró gbowó gbèlè tá a pè àbọ̀yá owó tá a gbà ní èyí wò nílé sòdodo. abẹ́lòmbélé yìí ni wípé àwọn èèyàn gbogbo ntọ́jẹmọ́ àlámọ̀rí ọ̀rọ̀ ẹ̀sìn ntọ́jẹmọ́ bí Islam ti ní ká ṣe nǹkan tiwa ọ̀pọ̀lọpọ̀ ti fi ìròrí ìfẹ́ ẹnu wọ́n ti fi ń yí ọ̀pọ̀lọpọ̀ padà láti lè máa fi ṣe bó ṣe wù wọ́n nígbà tó wá bàjẹ́ dọ́dọ̀ àwọn àfáà bẹ́ẹ̀ ìmúlá tó wá fẹ́ wà túnṣe sí. Si torí ìdí eléyìí kọ́ má jẹ́ ọjọ́ lójú kó sì má jẹ́ ọmọ pàtàkì lẹ́mìí ẹ̀ bó o ṣe bá tó kọ́ wá láti ilé pé bá a ti máa kírun ní gbogbo àwọn àgbàbá ní gbogbo èèyàn kọ̀ọ̀kan kullu yukhadhu wa yurad gbogbo èèyàn ló lè sọ̀rọ̀ tá lè múnú ọ̀rọ̀ wọn yìí pé ọ̀rọ̀ tí wọ́n sọ yìí ọ̀rọ̀ tó wúlò tá lò ní sì tún lè sọ̀rọ̀ kápẹ́ ìtọ́sọ yẹn òun ló ní kọ́ máa kó nǹkan ẹ̀ lọ ànídìí ẹ̀ ilà sọ ìbá àdàlùkọ́bùr àyàfi ẹni tó ní sàárè yìí níjọ́ náà sàárè ta ni àbá Imam Malik náwó sí sàárè ànábì ní sallallahu alayhi wa sallam turupa ànábì ní màásùm ẹ̀ńtọ́lọ̀ ń dáàbòbò lòun tó ń wòlé sàṣìṣe. sùkọ́ ajé sí pé nínú àwọn oríṣiríṣi àwọn nǹkan tẹ́ ń rí tẹ́ ń kà tẹ́ ń gbọ́ tí wọ́n sọ fún ọ yí pé àà torípé táwọn fi ń sọ eléyìí oríṣiríṣi àwọn èèyàn máa ṣe tọ́wá kírun tán bẹ́ẹ̀ ló ń bá sálámà tán lórí irun tó bá sálámà tán kó bá sálámà tán kó tó ṣe anything yóò tún kọ́kọ́ forí kanlẹ̀ kan wọ́n ti fún nákàlí kan tí ó sà bẹ́ẹ̀ ló ń bá sálámà tán ó ti ládùá kan yọ̀ọ̀kan náwó sókè àtikáwọn náà lòún ló pè é tó bá nawọ́ sókè yóò gbójú òkè yóò seyún yóò tún gbójú lẹ̀ yóò tún naka sílẹ̀ yóò tún setilẹ̀ náà yóò tún nawọ́ sọ̀tún yóò tún seyún náà yóò tún náà sósì yóò tún seyún náà yóò na síwájú yóò seyún náà yóò náà sẹ́yìn yóò seyún náà jàmbá àtikárù náà lòun náà pè kódà àwọn tó kọ àfáà náà làwọn tó kọ pẹ́ẹ́nì kan bá wá sọ fún wa pé eléyìí ò sínú ẹ̀sìn àtújẹ lélẹ́yìí ní tí wọ́n máa sọ wọn ni pé àyìn tẹ̀ mọ kankan àyìn tẹ̀ mọ nankali àyìn tẹ̀ mọ nankali èmi sì máa sọ lọ́pọ̀lọpọ̀ bíi pé tó bá ń sọ̀rọ̀ nankali wáyé pé ti pé ọlọ́wọ̀n ọba fi súnà sàánú àwa náà ni o lè ní nankali jù mí lọ o òdodo mo sọ fún ọmọ tó dáwò ní fowó gbà á gbèsè pa láti ẹ̀ fowó gbà á káàkiri. torí pé àwọn tí ó fún wa àwọn tí wọ́n rí rí wípé ọmọ yìí wúlò fún mi ni bẹ́ẹ̀ ni torí ìdí eléyìí kọ́ wà lára pé àwọn ọmọ kò sí ìhun kọ́ súnà jẹ́ káwọn ọmọ pé ìhun kọ̀ bá a mọ̀ ní tọ́lọ́hún tànẹ́bí òun là á ṣe òun náà kàlí tọ́ dáa tọ́ jẹ́ jù òun ò sì ní fún ọ wàhálà ní oníjọ́sìn ọlọ́run nígbà tí wọ́n fún ọ kàlí tí wọ́n lógójì ọjọ́ lóbi ṣe ọ ní rí sámà jama ọ ò ní rí sámà ọ ò ní kírun jama jama ọ ò ní rí sámà ọ ò ní kírun jimá. torí ìdí eléyìí gbogbo àwọn oríṣiríṣi tí wọ́n bá fún ọ tí wọ́n rò pé ìwọ̀n ni kò máa fi ṣe sọ ọ́ gbogbo tó lè sọ wa tá a bá ti tán lásìkò òun ànábì kọ́ wa tá a lè máa ṣe o gbogbo ẹ̀ ní bẹ́ẹ̀ àwọn àfikárò ilé ìtànkà bọ̀ yìí ibi tá a ti yà sí eléyìí òun ni kẹ́límà tí bàbá wí pé yajibu an na ala sifati liwaridati ani nabiyyi sallallahu alayhi wa sallam kó jẹ́ bí wọ́n ti sọ fún wa wípé ànábì ní ká máa ṣe sallallahu alayhi wa láàlà sífàtì lùmùhùdàtà alìmọ̀bùtẹ́dà kò gbọ́dọ̀ jẹ́ ìròyìn àdádálẹ̀ eléyìí táwọn èèyàn dáhùn fúnra wọn alẹ́ ti yẹ fún àlùwà àsòfin ìyàtú alìmọ̀bùtẹ́dà léyìí tó jásí wípé tá a bá tú ìpìlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ àwọn tí wọ́n pera wọn ní àwọn onísúfí tí wọ́n dá àdádálẹ̀ rẹ̀ ọ̀dọ̀ wọn lọ̀pọ̀lọpọ̀ ti wá torípàwọn làwọn máa sọ fún yín pé ẹ̀yin tẹ́yìn ọmọ ti ń jẹ́ àkíkọ̀ ẹ mọ tí ń jẹ́ bátìní gbàdé wá pé nǹkan bátìní tẹ tún sọ jáde kí ni ìtumọ̀ bátìní mọ́ ebi ń tá àrí tí ń bẹ nínú ni ẹ ti sọ jáde ajẹ́ pé kèsì bátìní mọ́ ẹni tó wá jẹ́ sọ èrí ọgbọ́dọ̀ bá sọ èrí tá à ń sọ náà ọgbọ́dọ̀ bá mu yàtọ̀ ń gbà wọn. torí ìdí eléyìí àfikàrù tá a bá ṣe lẹ́yìn ìrun àbí gbogbo àwọn àyè àfikàrò náà ni ó gbọ́dọ̀ jẹ́ ìbámu sí bọ́lọ̀ tí ní a ṣe síbà ànábì ti ṣe. nǹkan kan fìlẹ̀ wọn á fẹ́ wá lòrò rí yẹn pé ẹ̀ eh, àsìkò tà ànábì mọ̀ nù ẹ̀ eh, sí àwọn àṣòro kankan ànábì ni ah subhanallah nira bá àwọn sọ́ábà débi pé ò lè fara gba ìdá kanu tó bá àwọn sọ́ábà kò dúró. tọ́wọ́ rí bẹ̀ táwọn pé nira bá ànábì ìnira bá àwọn sọ̀hábà èyí táwọn náà ṣe ń gbà náà lọ́yẹ káwọn náà béèrè lọ́wọ́ àwọn afá nínú àwọn àfikàrò léè tá a mọ̀ ṣe tí ó mọ̀ jẹ́ ìbámu fàbí sahihi nínú àwọn hadith tí wọ́n gbà wá látọ̀dọ̀ ànábì nínú tíra bá wa muslim ani thawban radiyallahu an látọ̀dọ̀ bá wa thawban ọ̀kan náà sọ̀hábà ànábì ni ní káàna rasulullah sallallahu alayhi wa sallam nínú ètò òun rí gbà wá nínú sisi bá anabi ti máa ṣe adkar ó ní ìdá nsọ́rafa min salatihi tá anabi bá parí irun ẹ̀ nsọ́rafa yẹn kò túmọ̀ sí pé anabi dìde o nsọ́rafa huna bimaana faraga min salatihi pàtà anabi bá parí irun kò túmọ̀ sí pé anabi kúò ní ààyè ibi tó ti kírun kò túmọ̀ sí pé ànábì kúrò ní mọ́sálásí ayé fárọ̀gọ́ min salatihi istaghfara Allah thalatha ànábì ó ṣe afkar kẹlma istighfar ànábì ó ṣe lẹ́ẹ̀mẹ́ta yìí pé astaghfirullah astaghfirullah tẹ́wọ́ wo kẹlma yìí bá ṣe wí bó ṣe rí yìí ẹlòmíì tẹ́ẹ̀rì gẹ́gẹ́ bí àáfà tọ́yẹ kó kọ́ ntí ó fi lé àwọn jàmáà lẹ́nu pé tá a bá kírun tán òun náà wí báyìí lóòótọ́ pé ṣùgbọ́n bóun ó ṣe wí kò ní rí wí yóò tún wáá fà àwọn nǹkan míì tí ò sí inú ẹ̀sìn yóò fi kún ẹja kọ́ lọ́mí àdìsí yìí díẹ̀ náà táwọn ìbáṣẹ́ lè tán anabi wa ni allahumma anta salam wa minka salam tabarakta ya dal jalali wal ikram ètò àbáwá Thawban gbà wá ní pé báà nẹ́bi tí máa ṣe nìyẹn tó bá ti sálámà yóò ní astaghfirullah astaghfirullah allahumma anta salam wa minka salam tabarakta ya dal jalali wal ikram báà nẹ́bi ṣe wulẹ̀ lẹ́yìn ṣùgbọ́n ẹja wà àwọn àfikún oríṣiríṣi tọ́wọ́ bàbá ti sálámà báyìí la ilaha illallah muhammadu rasulillah sallallahu alayhi wa sallam jama yìí ni ó tún wá o atagafurula atagafurula atagafurula ìnàlá gafurula yìí tó bá jẹ́ sí wípé eléyìí náà wọ́n bá ń wí tán àrí wí tó yẹ pé mo ti wá sálámà ìwọ ọ̀máàmù mọ́sáàsì èyí tí òbí jẹ́ sí wípé tágẹ́ẹ̀tì ẹni wípé ah káwọn ìyá aláta tó lọ́jà kí àwọn bọ̀dá mẹkáníìkì náà tó lọ bí iṣẹ́ lè tún rí bí hundred naira náà gbà lọ́wọ́ wọn láàárọ̀ tó bàdá wa mẹkáníìkì ọlọ́run ó jẹ́ ká ẹ máa rí ṣe ẹ irinṣẹ́ yóò ní dájú jàkọ́ yín wọn wà bẹ̀rẹ̀ lókun ìhun náà yóò wá nǹkan tí ó bí èpè tẹ́rù ọba àtọ̀hún náà pé ah òun gbọ́dọ̀ fowó lẹ̀ kóhun tó lọ ìyàtọ̀ náà yóò wá ka gbogbo wọn kalẹ̀ gbogbo tí wàá fi ṣe léyìn yóò lé ní twenty minutes tẹ́nìkan wá sọ pé irú àwọn nǹkan tí wọ́n tó kù díẹ̀ kà tó wọn ẹ̀ sì bá bá wọn wí dáadáa ká máa rí wí ah, kò sáàyè ni wọn à ní dúró gbọ́ àdúrà eléyìí tó ṣe tán rí dúró gbọ́ àdúrà tó ṣe òun náà ó ti tún ṣe láàrin kẹ́límà yẹn níwọ̀nba tí wọ́n sì ṣàǹfààní bẹ́ẹ̀. látara bẹ́ẹ̀ àwọn àfa pàápàá jùlọ àfa wa Sadiq Minshawi kọ́lọ̀ bá wa ṣe dáadáa fún wọn nínú tíra tí wọn náà táwọn náà kọtán pé ní actor obsolete wọn mú wàá mẹ́rin pé nínú àwọn àṣìṣe tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń ṣe nínú òrun òun nírú àwọn àfikàrù jàmáì tí wọn máa ń ṣe àbí tẹ́lẹ̀ tún ṣe é bó ti jẹ́ pé òun nìkan náà ní í ṣe é yóò máa ṣe tí wọ́n máa gbóhùn sókè láti tún máa fi disturb àwọn tí wọ́n bẹ ní masalasi tán sí nǹkan míì ẹlòmíì náà ò ní ṣe ẹ ní ṣe papọ̀ ṣùgbọ́n òní kan náà ni astagfurullah astagfurullah tẹni tí ń kírun sí nbẹ̀lẹ́gbẹ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí nínú àwọn àṣìṣe ni gẹ́gẹ́ bí àwọn àfáà bí wọ́n ti tọ́ka sí i wọ́n fi sọ yìí hẹ́yìn ni inú àdìsí mi tó túmọ̀ nǹkan mi wà á ká tó lọ́nbẹ̀ yẹn kẹ́lìmọ̀ kan bẹ táwọn yẹn tó máa fi kún bí Allahumma anta salam wa minka salam tabarakta wa ta'alayta ẹnìkan wọn ni wa ta'alayta kò sí mbẹ o kẹ́lìmọ̀ wa ta'alayta kò sí mbẹ nínú àkàrò yìí tá ànábì máa ń ṣe báyàdà sọláàtì ní gbogbo àwọn àdìsí tó gbé wá eléyìí tó lẹ́nu àdìsí kò sí mbẹ ṣùgbọ́n ẹ máa wọ ọ̀pọ̀lọpọ̀ mọ́sáàsì àwọn yẹn sábà máa wí nǹkan mọ́sálásí mọ́síkà ẹ máa kíyèsí o lè má kíyèsí torí pé wọn ò ní ògédèpọ̀ ti máa tẹ́lẹ̀ wọn ò ní kíyèsí pé àwọn sọ yún papọ̀ èmi náà máa kírun mọ́sálásí kan kí n tó fura sí i ó pẹ́ kọ́ ẹ̀rẹ̀ ká tó mi pé àṣàṣù ah, sí ibẹ̀ tí máa wí kí náà èmi ah, tí máa wí náà nù nígbà wọn atẹ́tí ah, wọn máa fi wọ́tà alẹ́ ìtàkùn ìkíyèsí ni torí ìdílé yìí wọ́n àwọn àwùjọ tá a wá wà káwọn náà kí tí wọ́n á ṣe pé tí wọ́n sọ fún wa ni pé a máa ṣe ní jàmbá ayé rárá akálàtà bá rí pé àwọn ò tí ì mọ̀ á tẹ́nìkan bá ń lídìí wọn láti lè máa wí láti lè kọ́ wọn pẹ̀lú àníyàn pa afẹ́ kọ́ wọn àwọn afáà kò sábúrú ń belé yìí pẹ̀lú àníyàn pé afẹ́ kọ́ wọn òun ni kò ní kò sábúrú ń belé yìí ṣùgbọ́n yìí pé dandan ẹ gbọ́dọ̀ máa wí pọ̀ ní tọ́ba dé mọ́sáàsì mi bẹ́ẹ̀ nìkan ọ̀bá yanu ẹ yanu wọ́n tún máa wí wọ́n tún máa pariwo wàláyé wọ́n ti máa ṣe mọ́lásí mi nù o gbogbo àwọn nǹkan wọ̀nyí ara àwọn àṣìṣe inú òrùn ni o tó yẹ sí pé bá a sì bá fẹ́ kírun bá nẹ́bi ti kí àwọn eléyìí ni ìbámu nínú àlàyé náà àfikàrù tá a máa ṣe nígbà tí àbá sálámà nínú Sahihayni ani Mughira àdìsí inú Sahih Bukhari àti Sahih Muslim bí àdìsí tá a bá wa Mughira bunu Shu'ba lára àwọn sọ̀hábà nẹ́bí náà ni kọ́lọ̀mbà ayọ́ni sí wọn wọn rasulillahi sallallahu ana rasulillahi sallallahu alayhi wa sallam kana idha faraga min salati ẹ̀rí pàdé sí i ó tú nsọ́ra fàyè kan fún wa idha faraga min salati tánàbí bá parí irun qal anabi sọ pé la ilaha illallah wahdahu la sharika la la ul mulk wa وهو على كل شيء قدير اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد جماعة odi mélòó odi méjì sẹ́kànlá náà máa wí bẹ́ẹ̀ ni àbọ̀kànní kọ́ wí ṣáájú gbogbo àwọn bọ̀ wá bẹ́ẹ̀ láláyé nísàlẹ̀ ẹjẹ́ á máa tẹ̀lé wa lọ á máa ṣàlàyé gbọ́ ẹ̀ nísàlẹ̀ kọ́ mọ̀ màdàgbà tá a tún rìpíìtì nǹkan náà lẹ́ẹ̀mejì eléyìí tó béèrè béèrè ń bẹ́ nsàlẹ̀ wọ́n ti ṣiṣẹ́ yẹn fún wa nísàlẹ̀ àtẹ̀rìtìbù wà bá anabi sallallahu alayhi wa sallam bíi ti máa tò. bákan náà ní sọ́yìn muslim látọ̀dọ̀ àbá abdullahi bin zubair radiyallahu anhuma àbá abdullahi àti àbá zubair sọ́ọ́bà anabi náà làwọn méjèèjì wọn ni anna rasulallah sallallahu alayhi wa sallam wọn lè ànábì a máa ṣe kálímà la ilaha illallah ní gbogbo ìrun kulli salat gbogbo ìrun tá ànábì àti kí hina yusallim nígbà tá ànábì bàbá sálámà bí awo láyé kalimat pẹ̀lú àwọn gbólóhùn tí ń bọ̀ ilé ànábì fi ṣe kálímà la ilaha illallah náà ànábì ni la ilaha illallah wahda la sharika la lahul mulk wa lahul hamd wa huwa ala kulli shay'in qadir la hawla wa la quwwata illa billah. la ilaha illallah wala na'budu illa iya la'ul ni'ma wala'ul fadl wala'ul thana'ul hasan la ilaha illallah mukhlisina lahu din walau kari alikafirun. adhkaru mi tun le yio mi ta anabi sallallahu o sì fẹsẹ̀ nílẹ̀ lọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam. bó tilẹ̀ gẹ́sí pé eléyìí ọ̀gbajúmọ̀ lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ eléyìí òsèkínni eléyìí ọ̀gbajúmọ̀ lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ wa ṣùgbọ́n náà àfikàrọ̀ tó lẹ́sẹ̀ lẹ́yìn lọ́dọ̀ anabi náà ni kí ìkẹ́ àdìgẹ́ kọ́ ọmọ bá anabi wa Muhammad nínú musnad àfàwà imam ahmed kí ọlọ́run kọ́ bá yọ ní sí wọn. àdìsí kan wà ń bẹ̀ náà tó yẹ pé àfàwà abu dharr al-gifari àwọn ni wọ́n gba àdìsí náà wá. wọ́n sọ fún wa pé anna rasulullah sallallahu alayhi wa sallam qala man qala bi duburi salat al-fajr wa huwa thani rijlay qabla an yatakallam. wọ́n ní gbogbo ẹni tó bá gẹ́sí wípé ó bá máa ń sọ lẹ́yìn gbogbo ìrun alfajiri ìrun àṣùbà nígbà tí ó sì sọ̀rọ̀ yìí táàrin ẹ̀rìjìlẹ̀ yẹn ni wípé ó to ẹsẹ̀ rẹ̀ méjèèjì ó to papọ̀ nígbà náà qabla yatakallam nígbà tó sálámà tí ó ti bẹ́ẹ̀ nìkan kan sọ̀rọ̀ ó ṣe kalima la ilaha illallah wahda la sharika la lahul mulku wa lahul hamd yuyi wa yumit wa huwa ala kulli shay'in qadir lọ sí bẹ́ẹ̀ ní ashara marrat lẹ́ẹ̀mẹ̀wàá. wọ́n ní kutiba lahu ashiru asanat wọ́n kọ́ ládàá kùsì dáadáa mẹ́wàá wọ́n kọ́ lẹ̀ fún un. bákan náà wọ́n tó parẹ́ kò fún ashiru sayyiat wọ́n pa aburú mẹ́wàá náà rẹ́ fún wọ́n rúbi alahu ashiru darajat wọ́n tún gbé ipò rẹ̀ náà ga ní bí ìpele mẹ́wàá wakana yawmu dhalika kulluhu fi hirzin min kulli makru wọn lọ́jọ́ tó sì ṣe àdúrà tó ṣe ni yóò wà ní abẹ́ ààbò Ọlọ́run nínú gbogbo nǹkan tọkàn máa kórìíra tọkàn ìfẹ́ bákan náà wà irisi mina shaitan yóò sì tún wà ní abẹ́ ìṣọ́ra Ọlọ́run kò lọ́wọ́ shaitan wàlámi yambagi lè dẹ́nbi ayin yòdèrí kahu vidali kàlíyàwó wọ́n ní kò tọ́ kí a wá rí wípé ìwà ẹ̀ṣẹ̀ kan yóò lè banjọ́ náà láti wù abẹ́rẹ́ nìkan gbogbo àwọn kan táwọn sábà máa wá gèlè léyìí o àwọn nǹkan tó lè gbé wọn jìnnà sí ẹ̀ṣẹ̀ àwọn làwọn sábà máa wá kí n tiwọn ìlànà nẹ́bì kí làwọn nǹkan lè máa ṣe tẹ́sí òfin máa sá fún wa nǹkan táwọn sábà máa wá kinu o tẹ́sí òfin ní lé wa bá dákun kí ni wọ́n wá kí kí ni wọ́n wá kí tí wọ́n náà máa máa dáhùn rẹ̀ nínú ẹ̀mí ara ẹ̀. Ànábì ní illa shirku billah wọ́n láfi ìmúrogún pẹ̀lú Ọlọ́run nìkan òun ní nǹkan tó yẹ pé. tí ò bá lè sọ́ra fún rẹ̀ ń bẹ̀ ó lè ṣe kí ni o ó lè kó sí i abẹ́nìkan ó túmọ̀ sí pé ẹbọ ń sọ títóbi ẹbọ bákan náà ń sì ń sọ bí ẹ̀ṣẹ̀ bó ṣe lágbára tó bákan náà ń sì tún fìdí ẹ̀ múlẹ̀ fún wa nínú àdìsí yìí pé kóńkálukú wa náà ká máa sọ́ra torí pé nínú nǹkan tí ó súnmọ́ ni ní pẹ́kípẹ́kí láti ṣe púpọ̀ òun lẹ́wọ̀ọ́ níta fẹ́ mú nínú àdéhùn yìí nìyẹn torí pé ó fìdí àmúlẹ̀ pé wàlámúyánbági lè dẹ́nbí ẹ̀ríkà lámúyánbági lè dẹ́nbí kò tọ́ fẹsẹ̀ kan lè dẹ́nbí ẹsẹ̀ ká áyù dèríkà òbí dálé kàlíyà òun kó wá lépa báwọn tọ̀ yẹn ni pé kẹ́ni òun wá hùwà kó hùwà ẹsẹ̀ kan níjọ́ náà àyàfi kẹ́ni o ìlà ṣíríkù àyàfi ṣíríkù nìkan abẹ́rẹ́ nìkan shiriku yẹn nìkan ní àdìkárù tó ṣe yẹn lágbára àdìkárù wọn ọ̀ka tọ́ba yẹn lè súnmọ́ tọ́ba yẹn lè rìn létí bèbè ẹ̀ àdìkárù yẹn ò lè dáàbò bò àyàfi kó ṣe pé kínni àyàfi kó ṣe pé òun gangan fúnra ẹ̀ tó lè fi dáàbò bò òun ni ìgbàgbọ́ tọ́ba ìgbàgbọ́ rẹ̀ tọ́ba jìnnà ìgbàgbọ́ rẹ̀ tó má mà dájú pẹ̀lú ẹ̀ òun ló lè fi dáàbò bo ara rẹ̀ níbi tí ń jẹ́ shirik. bákan náà àbáwa Tirmidhi ni hadha hadithun hasan sahih ipò hadithi yẹn nìyẹn nínú àwọn ahadith bákan náà wa warada anna hadhihi ta'lilat ashir wọ́n lẹ́ wọ́n gbẹ̀gbà wá mi náà tí wọ́n fi hàn wáyé pé àwọn kẹ́lìmọ̀ la ilaha tí a sọ yìí a tún máa ń ṣe náà ba'da salatil magrib lẹ́yìn ìgbà tá a bá kírun magrib tán. níbo la ti rí eléyìí ìyẹn nínú àdìsí ìyá wa Ummu Salama nínú musnad àfa wa Ahmed kí ọlọ́run kọ́ wa wa yọ́nú sí wọn. bákan náà wọn láti tẹ àfa wa Abu Ayyub al-Ansari àdìsí eléyìí náà nù Sahih àfa wa Ibn Hibban táwọn náà fìdí ẹ̀ múlẹ̀ yìí pé wàyàkúlù bá àdàlẹ magrib wàlífàjìr àwọn sẹ wọn kọ méjì papọ̀ yìí pé anabi àmà sàdúà yìí lẹ́yìn magrib àti irun àṣùbà àmà sọ yìí pé rọ́bì àjírní minan nar alànàbí àsọ lẹ́ẹ̀mejì lima rawahu ahmed wa abu daud wa nisa'i wa ibn majah wa gairu. bó tilẹ̀ gẹ́sí wípé àdìsẹ́lẹ̀ tí a kà yìí a rí nínú àwọn ọ̀rọ̀ míì tí wọ́n sọ yìí pé kése nǹkan tí ànábì tẹ̀ra mọ́ ní gbogbo ìgbà ní kẹ́límà yìí nínú àwọn ọ̀rọ̀ míì ṣùgbọ́n pẹ̀lú nǹkan tí a bá sọ ń bí àwọn sọ aláwájì tìláàkì wípé ó sá wà ànábì máa ń sọ. So mo rò pé ó yẹ wa báyìí. bákan náà bá a lè bá ṣe eléyìí náà kátà anábì tó máa ń ṣe thumma yusabbihu Allaha ba'da kulli salatin lẹ́yìn gbàtà anábì bá ṣe àwọn eléyìí tá a sọ yìí tán anábì àtúmọ̀ ṣe subhanallah lẹ́yìn gbogbo òrùn tá anábì bá kí thalathan wa thalathina anabi a máa ṣe nígbà mẹ́tàlélọ́gbọ̀n wàyà ahmadu uwusalathan wa salatin anabi tún ṣe kálímà alhamdulillah nígbà thirty three náà bákan náà wàyọkàbírù uwusalathan wa salatin anabi tún ṣe kálímà allahu akbar nígbà thirty three wàyà kúlù tàmáàmà mi'a anabi ọ̀ wàá So, báyìí nígbà tí yóò bá etí yóò bá fi pé ọgọ́rùn pé la ilaha illallah wahdahu la sharika lah lahul mulk wa lahul hamd wa huwa ala kulli shay'in qadir níta náà fi parí ẹ̀ lélẹ́yìí tábìlì lọ́wọ́ ẹlòmíì pé afkar wo lànàbì máa ń ṣe àbáwọn tí máa fa ẹlòmíì tí ó sọ fún wa yìí pé níta àmà sí ń bẹ̀ ni kẹ́límà astagfurula astagfurula astagfurula la ilaha illallah la ilaha illallah alhamdulillah ẹ dákun sọjọra wọn sọjọra wọn tọ́ba ní ìwòlẹ́ ṣé tí sóhun ṣe pè ní sókọ ọlọ́run kó òun pè ní ẹ á béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣé èyí tá ànábì sallallahu alaihi wasallam ṣé tá ànábì fi láwọn sọ abà lẹ́nu nìyẹn gbogbo lè ta sọ yìí kìí ṣe àwàdà o ògèdè pàwọ́ àwọn àlè kéwú lójú ọmọ ìdáyẹ pé àá sáàsì tún rẹ ní tí ò tún mọ̀ yìí wọlọ́ọ̀ àwọn yẹn kọ́ta tí ó mọ̀ tẹ̀sùbá lásán lẹ́lòmíì mú tẹ̀sùbá lásán lẹ́lòmíì mú bí ṣe ń fa kí tẹ́wọ́ bẹ̀rẹ̀ pé kí náà fi tẹ̀sùbá òun fà kọ̀ má ṣùgbọ́n tẹ́wọ́ bẹ̀rẹ̀ ó lè máa sọ ọkọ̀ àwọn àlìjànú kan tí máa ń sà fún yín ṣùgbọ́n eléyìí tá ànábì máa ń ṣe òun gangan yín pé kí lànàbì máa ń ṣe òun gangan kálá ti bí gangan àwọn bàtẹ ṣùgbọ́n bàbá kí wọ́n láyé láyé lè láwọn náà tàbí tírì ṣé ọlọ́run sáàyè iye la ilaha illallah gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ká má fojú kéré ẹ̀ gbogbo àwọn tá a sì wà tá a wọn lé kéwú táwa gẹ́gẹ́ bíi pé àwa ti mọ àwọn nǹkan wọ̀nyí ẹ méjì á sa o ọgọ́rọ̀ àwọn èèyàn bẹ tí ó mọ̀ ọgọ́rọ̀ àwọn èèyàn bẹ tí ó mọ̀ ẹ méjì á fojú kéré torí pé ti ń ṣe yẹn táwa náà bá ṣe bẹ́ẹ̀ bákan náà báni bá parí lẹ́yìn kí ni nǹkan tá níbi tó máa ṣe àbí nínú àwọn nǹkan mìta níbi tó máa ṣe ká tó wá tó ní dárúsù míì tí èsì dárúsù tèmi má pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run eléyìí tí a sọ yìí àbáwa inú tíra àbáwa muslim wọ́n jẹ́ wípé àná rasulullah sallallahu alayhi wa sallam qal man sabba allah fi duburi kulli salati thalathan wa thalathin ẹni tó bá ṣe kẹ́lìmọ̀ subhanallah ní gbogbo ìgbẹ̀yìn irun rẹ̀ tó bá kí ní ìgbà ọgbọ̀n ó lé mẹ́ta àtàwọn sí thirty three wàhámídà allah thalathan wa thalathin ó sì yin ó dúpẹ́ fún ọlọ́run ó yin ọlọ́run nígbà tá a ti tìrì bákan allah thalathan wa thalathin ó sì ṣe kẹ́lìmọ̀ allahu akbar ó sì wọn nígbà tá a fatilka tis'a ah, tis'a tó wá sese ọ̀n eh, gbogbo eléyìí ní jẹ́ ninety nine lápapọ̀ thumma qala tamama mi'a lẹ́yìn náà wá sọ báyìí ní ìtumù pé ọgọ́rùn-ún pé la ilaha illallah wahdahu la sharika lah lahul mulku wa lahul hamd wa huwa ala kulli shay'in qadir. kí lóò anabi wí anabi ni gufirat lahu khataaya abẹ́rẹ́ nǹkan èyí kálímà ẹlẹ́kùn bíi ṣé kálímà asàgùn láwa bẹ́ẹ̀ kò sí kálímà astaghfirullah ń bì láàrin yẹn ẹ wá wo ntí ọ̀wọ́ ajá sí fún wọn ni gúfèrè tìlẹ̀ ú khatoya. ìyẹn ní òjè kó yẹ wáyé pé nítorí wọn mú jáde ń bì yìí ìyẹn ní òjè kó yẹ wá ìgbẹ́ ní kálí kọ́ ọ̀jà máa sọ fún wa yìí pé ìsáwákà ìsáwówó ni kò yọ ìsáwákà ìsáwówó níbo ló ti jọra wọn tẹ́lẹ̀ kọ́ àwọn múnákàlì kan fún ọ pé à pé ọlọ́run da kọ́rọ́n sọ̀rọ̀ tó jẹ mọ́rọ̀ á sì kí jíjẹ múmu nǹkan kan tó wà ń bẹ̀ ṣé ìwò nìkan ló parí súrátù sáwákà ṣé wọ́n lọ sọ̀rọ̀ ọkú náà bẹ́ẹ̀ pé ń wá ikú náà ń béèrè ikú fún tọ̀hún náà ṣé wọ́n lọ sọ̀rọ̀ àlìjẹ́nà bẹ́ẹ̀ ọlọ́run sọ̀rọ̀ náà ń bẹ̀ méjì náà lọ sọ papọ̀ mẹ́ ṣé ayé àbítọ́nà ti sọ̀rọ̀ àlìjẹ́nà nìkan lẹ́ka eléyìí fi hàn yí pé kèé ṣe wípé yẹn lèyàn kan máa fi yan súra kan fúnra yìí pé ìsájà ìsájà ìsánwówó àbí oríṣiríṣi tí wọ́n máa kà fáwọn èèyàn wọn kì í ṣe pé yẹn ni wọ́n máa fi wọn àdúrà fún yàn bí kò jẹ́ sí wípé báwa fẹ́ wo àdúrà káwo bá ànábì ti ṣe é kò sí ìṣòro kan tó lè bá yẹn láyé ọ̀ ò tí ì rí lọ́dọ̀ àwọn afọ́sùn náà ni gbogbo orúsòro tó wù kó lè dẹ̀bọ̀ láyé kò sí kan tànàbí sallallahu alayhi wa sallam tí ó sàdúà lórí bẹ́ẹ̀ tí ó ládùà lórí bẹ́ẹ̀. torí ìdí eléyìí ẹ wo ìbámu sí àwọn kẹlímà àtikáàrù téèyàn ṣe tí ọlọ́run ó sì tara bẹ́ẹ̀ tí ò ní kéèyàn ra fèrè wájú ọlọ́run. bákan náà wọ̀nyí káàrà ti mithla zabadil bahar kódà kó ṣe wípé ẹ̀ṣẹ̀ náà pọ̀ débi wípé ó dà gẹ́gẹ́ bí ríru odò ńláńlá ibùdó ńláńlá bí ṣe máa ń tí máa kọ́ bẹ́ẹ̀ ni ẹ̀rí wọ́n tó bá dé òkun rí ó rí bí ó ṣe ru tí máa ń ru báyìí bí ṣe ru tí ga lòkè ń kẹsẹ̀ rí ó ga dé pé kó bẹ́ẹ̀ kó pọ̀ bí odò ńláńlá wọn kó wá máa ru bí sẹ́ ń ru náà kẹsẹ̀ rẹ tó bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá àlekọ́ láforí ẹ̀jìn o ẹlẹ́yìn wa túmọ̀ sí wípé bàbá sọ bẹ́ẹ̀ táwa lọ ka ìtàn àwọn sọ̀hábà báwọn ẹ bá ròyìn pé àforíjì bẹ fún wọn ẹ̀rí wípé wàá ní rí nínú tàn sọ̀hábà kankan pé Ọlọ́run ti láforíjì wà fún wa ká máa dá ẹsẹ̀ lọ́wọ́ sí wù wá torí pé làákàyà àwọn èèyàn mú pọ̀ Ọlọ́run lóhun ti forí jìn wá. ẹ wò gbàtọ́ lọ́run ti sọ suratul Fatiha kalẹ̀ fún anabi. in a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim inna fatahna laka fatahan mubina liyaghfira laka Allahu ma taqaddama min dhanbika wa ma ta'akhkhara wa yutimma ni'matahu alayk ẹlẹ́kùn sígbà tọ́lọ̀ ń sọ súra nìkan lẹ̀ fún ànábì tó ti fún ànábì ní ròpé hàn ọ lẹ́sẹ̀ kankan ma kọ́dà tó fi kú láyé ò lè sẹ́ ò lè lẹ́sẹ̀ ńlẹ̀ ma ẹlẹ́kùn sọ ànábì ànábì wa bẹ̀rẹ̀ sí máa sẹ́ lọ́hùn àbá ànábì torí ẹ̀ ànábì ò sin lọ́hùn mọ́ pẹ̀lú ànábì ò dẹ́sẹ̀ ànábì tó ń lékún ní àwọn sẹ́ olóore ni kódà lẹ́yìn ìgbà yẹn náà láàárín ìkànnù àdìsí yìí pé ànábì ó tún ṣe náfìlà ẹsẹ̀ ànábì ó tún wú ẹ̀yà wáyé ṣáà bọ́lá ń lóun ti foríjìn ya Rasulullah kí ni ànábì awàlámù akum abdan shakura sẹ́mi náà èmi náà ní jẹ́ ẹrú tí ó tún máa fi ìjọsìn mi èyí dúpẹ́ fọlọ́run ni ẹ dákun bọ̀dọ̀ àwọn adé bó wọ́n dé wọ́n sẹ́ lọ́run dójú ẹ̀ wọ́n tún wá ń ta ayé jẹ pé o àwọn ti kọjá ẹni tí kírun ṣéwù ti gbé bí tá a sin lọ́hùn dé yìí àà kò nídìí káwọn gbá àwẹ̀ má bí táwọn sin lọ́hùn dé yìí kò nídìí káwọn sin náfìlà kan má ìtàwọn ti ń ṣe é bọ̀ látijọ́ yìí náà anabi sallallahu alayhi wa sallam báyìí bá júwe fún wa gbogbo àwọn ṣẹ́ olóore gbogbo àwọn kan tí yẹn lè fi ráforíjìn kò túmọ̀ sí pé bí a bá ti wá fọ́ọ̀lù sí pé a bá ti ń ṣèkán bẹ̀ káwá jura wá lẹ́yìn lẹ́ wípé a lè máa dẹ́ṣẹ̀ bó ṣe wù wá eléyìí látara bẹ́ẹ̀ tó jẹ́ ká fẹ́ lé ẹ́ńfàsì lórí bíi dáadáa wọ́n ní pé ọ̀pọ̀ nù àwọn ọmọ kéwú tí wọ́n so ń sún náà wọ́n sọnù látara eléyìí látara bẹ́ẹ̀ wọ́n mọ̀ wá fi tú àwọn èèyàn jẹ wọ́n mọ̀ fi tan àwọn èèyàn jẹ wípé ní ayẹ̀lẹ̀ fàwáwé yìí o wọ́n lọ́yìn a máa sọ bẹ́ẹ̀ tá ẹ̀ lè fà wá wẹ́yìn táwa bá ṣe kankan àwa máa táwọn ètúbá ẹ̀rí àwa máa táwọn òbí túbá ẹ̀yàn máa tẹ́yìn ètúbá o n tá à sọ yí àwọn tá a rí ni o nínú àwọn experience àwọn nǹkan tá a mọ̀ táwọn èèyàn máa ń sọ jáde lẹ́nu bẹ́ẹ̀ ni wọn náà lè bá wọn pàdé o má jẹ́ wọ́n fi rú ẹ̀ tàn ọ́ sínú ẹ̀ṣẹ̀ o kọ́ ọ má ṣẹ̀ kọ́ ọ má kó sínú ìwà ẹ̀ṣẹ̀ ó pé ọ ó sì dáa fún ọ ju kó o wá kó sínú ẹ̀ tán kọ́ ọmọ wa pọ̀ wá foríjìn lọ. torí ìdí eléyìí àlébi fìdí àmúlẹ̀ fún wa wípé ọlọ́run ó forí ẹ̀ṣẹ̀ náà yóò fi jìn wọ́n ti fún mayẹ́ kọ́ra ó ayatul kursi lẹ́yìn náà àlébi ọ̀wà ká ayatul kursi yìí lẹ́yìn náà kul huwallahu ahad àlébi ọ̀ka suratul ikhlas wakul أعوذ برب الفلق لنا lẹ́yìn náà anabi ọkà suratul falaq wakul a'udhu bi rabbin nas lẹ́yìn náà anabi ọkà suratul nas wọn النساء àdísì nù suratul nisa'i àánú suratul nisa'i àti tírafà wa náà nínú ẹgbàá wa ọ̀rọ̀ mi tó wá bàbá wa Abu Umama. رضي الله عنه قال ما ينسوا قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ آية الكرسي دبر كل صلاة لم يمنعه من دخول الجنة إلا أن يموت يعني لم يقم بينه وبين دخول الجنة إلا الموت وفي حديث آخر كان في ذمة الله إلى صلاة الأخرى wọ́n ní nínú ẹgbà wá tí arígbà tọrọ bá umama kọlọ̀ bá yọnu sí wọn wọ́n lè òjíṣẹ́ ọlọ́run sọ pé ẹni tó bá ka ayatul kursiyu nígbẹ̀yìn ìrun tó bá kí walam yamna'uhu min dukhulil janna illa an yamut kò sí nǹkan kan tó kù tí o ti jọ wà lìjẹ́nà ju kókò tí jáde láyé lọ. ìjáde láyé báyìí yóò ṣe kí ni o yóò máa jẹ́ ọmọ àlìjẹ́nà ni látara kẹ́ni o látara pé ó kírun tán ọkà ayáta lè kò sí yìí bó tilẹ̀ gẹ́sí pé nínú àdìsí táwọn ẹbí sọ yìí ó ní àwọn àlàyé kan tó súnmọ́ táwọn afáà máa ń sàlàyé náà lẹ́kùnrẹ́rẹ́ torí pé káàdùn mi náà máa wò pé kọlọ̀ lè sẹ́ ọlọ́run dáadáa wá òkú tó ń bá tá ti kírun tán wá ti káyáta lè kò sí ibi kú bá dé òun ọ̀dọ̀ ọmọ àlìjẹ́nà ni àbí kọ́ wáyé kí gbogbo ògbà bá ti sẹ́ lọ́wọ́n tán láyàtọ̀ kùsí yìí náà ni ọmọ àkà ọlọ́run ò ṣe tán o àìyàn ló lè tàn níta ń sọ yìí ó ní àwọn nǹkan kankan tó so máa tọ́ pẹ̀lú yọ̀ǹda ọlọ́run níbi àdéhì yìí òun náà láti tẹ̀síwájú ní dárúsù mi ti ń bọ̀ torí pé ọjọ́ ti lọ abẹ́rẹ́ bàtà lánàá ni eléyìí tí awílẹ̀ nínú ẹ̀kọ́ lọ́nkó láti tún gbèsè ayé nìkan kan wá sí